إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n ọba àtọ̀rọ̀ àlékún iṣẹ́ àti ìjọ fún òjíṣẹ́lá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìjọ ọlọ́run àti ìjẹ rẹ̀ jẹ́ wọn bá òjíṣẹ́ náà tán ara rẹ̀ àti àwọn sàhábì rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ tí jíjọ́ gbìndẹ̀ kìíyàmà tí a náà bá kí mọ́sá ìkàwà fún wa lẹ́yìn àbí ìbìnlá ìkàwàlá a ó tẹ̀síwájú nínú àlàyé láti mọ̀ síra al'adabul mufrat لمؤلفه الإمام البخاري رحمه الله تعالى ní ìjókòó tí ó gbẹ̀yìn aka hadithi alákọ̀ọ́kọ́ ní abẹ́ báàbù ẹlẹ́ẹ̀keje báàbù huququl walidayn báàbù tí ó ń ṣe àlàyé nípa títóbi ìmáta òbí lẹ́nu ìmá ṣe àìdá sóbì àìmọ́gbọ́ sóbì lẹ́nu. So àìmọ́tẹ̀lé àṣẹ wọn àti àìsí pẹ́tẹ́rẹ́ tọ́tẹ́ fúrú fún wọn àti bíbàbàrà wọn àti sàpọ́nlé wọn. àwọn nǹkan wọ̀nyí àwọn ni wọ́n ń pè ní ọ̀kọ́ ó di kéjì bíl ìsàn tọ́nà wọn bá pàṣẹ kéjì àti fún òbí gbogbo tí ó bá ti jẹ́ òdì ẹ̀ òun náà ni ọ̀kọ́. حديثي ẹlẹ́ẹ̀kejì èyí ó fi bẹ̀rẹ̀ lábẹ́ báàbù yìí ó حدثنا محمد بن سلام قال أخبرنا جرير عن عبد الملك بن عمير عن وراد كاتب المغيرة بن شعبة قال كتب معاوية إلى المغيرة wọ́n ni wọ̀rọ̀t ètò jẹ́ Al-Mughira ọmọ Shu'ba ó ń sọ wípé kataba Mu'awiya ila Al-Mughira wípé Mu'awiya radiyallahu ta'ala anhu àrùdọ́ ó kọ ìwé sí Al-Mughira nínú ẹ̀ ó ń sọ fún wípé اكتب إلي بما سمعت من رسول الله صلى الله عليه وسلم pé mo fẹ́ kí o kọ ránṣẹ́ sí ni in tí ìwọ gbọ́ látọ̀dọ̀ bí sẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam qala warraq warraq yìí tí ó jẹ́ olùkọ́ fún al-Mughira wọ́n sọ wípé fa amla alayya wa katabtu ó ní bẹ́ẹ̀ ni al ó wá dictate fún mi òun ni ìmìlá ó dictate fún mi wa katabtu bi yadi èmi kì kọ́ pẹ̀lú ọwọ́ ara mi yẹn ni pé òun wí èmi ń kọ́ inni sami'tuhu yanha yẹn ni pé èsì ó ń fọ èsì ẹ̀kọ́ ń reply lẹ́tà tí Muawiya kọ ó ní inni sami'tuhu dọ̀míìrù ní bíbá yóò padà lọ sọ́dọ̀ òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam iri pé Muawiya kọ fún wípé uktub ilayya bima sami'ta min rasulillah sallallahu alaihi wasallam in tó gbọ́ ni lọ́sọ̀dọ̀ òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam yanha àǹtẹ́sìrẹ̀tì sùáì tí ó ń kọ̀ nípa kẹsìrẹ̀tì sùáì ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè yẹni pé kí ìbéèrè ó pọ̀ wà ìdọ́ àti mẹ́ẹ̀lì àti mímá ṣe òfò dúkìá وعن قيل وقال àti máa kọ̀ nípa wọ́n ní àti wọ́n wí قيل وقال àwọn ọ̀rọ̀ tí ò ní قيل ni wọ́n pè ní sígọ́dù tamri hadith number 16 قيل òun ni wọ́n pè ní sígọ́dù التمريض ẹgbẹ́ sígọ́ síra tó ní tó ní ààrùn nínú wọ́dà wọn olùmọ̀hàbí ó di ọlọ́ọ̀bá ó náà àtẹ́lẹ́nù ọ̀pá tíìlà wọ́n sọ pé tẹba tíìlì ẹ̀dáhùn tẹba ní ta ló sọ ìlà ẹ̀gbọ́ ni wọ́n sọ pé ìyẹn pé ẹni tó sọ òṣèṣe kìnnì kò ṣe wàkàl wọ́n wí àti ó wí olóògbé ọlọ́run bá kọ̀ kí ni ìtumọ̀ àwọn eléyìí wọ́n ní kẹsàrọ̀tù sùáì wọ́n ní nínú ẹ̀ òun náà ni ní máa béèrè dúkìá àwọn èèyàn lọ́wọ́ wọn ìtọrọ owó abẹ́ kẹ́tọ́ ti tó àlùbọ́ sí tó àlùbọ́ lẹ́mọ́ máa láyà ń fà wọ́n máa béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ ìbéèrè tí ò ní kíni tí ò láǹfààní ìbéèrè tí ò sáǹfààní kẹ́kẹ́ tá àtúwárò àmà ẹ̀ ń dòrò òkú òhù ní àbèrè nípa tí ó jẹ́ rẹ̀ kò wọ́pọ̀ rẹ̀ kò wọ́pọ̀ ilé bàjẹ́ sí pé àwọn fọ̀kànhá lọ́jọ́ wọn ẹ̀mọ̀ pé ìbéèrè pé kí ni ìdájọ́ nǹkan báyìí ó lè jẹ́ pé kí n béèrè ìdájọ́ nǹkan yẹn bóyá ó fẹ́ ṣe nǹkan yẹn àbí kó jẹ́ pé nǹkan yẹn sì ti ṣẹlẹ̀ sí àbí nǹkan yẹn ti ṣẹlẹ̀ sẹ́yìn nǹkan tó súnmọ́ ìmọ̀ kó jẹ́ pé ẹni kí ìbéèrè ní nǹkan yẹn ṣe àbí kó jẹ́ pé ẹni tó mọ̀ ní nǹkan yẹn ṣe ó yàtọ̀ sí ìbéèrè tí a ó kìí scenario in the future tí wọ́n bá create scenario tó jẹ́ pípé wà futuristic ní táwọn fọkàrà àwọn sọ ní pé ẹdúró di ẹjẹ́ adúró dìgbà tí èyí tẹ̀ ń tẹ̀ scenario tẹ̀ ń pẹ́ǹtì tó bá ti gìn tó bá tẹ̀lé. sọ nítorí ìdílé ìbéèrè nípa tó jẹ́ pípé kò wọ́pọ̀ kó ṣẹlẹ̀ eré náà bẹ̀rẹ̀ adẹ kẹsàn-án ti sọ àrẹ. àbí tó dẹ́bi dé sísẹlẹ̀ rẹ̀ gan láàyò kẹsàn wọ̀ yóò ṣòro kí yẹn sì máa dín pé kí nǹkan yẹn fi dín rẹ̀ ọ̀ máa dọpọlọ láàmú nípa ìdájọ́ rẹ̀ tó dẹ́bi dé kó fẹ́ súnmọ́ gan kó ṣe kí ni kí nǹkan yẹn kó ṣẹlẹ̀. òmùmẹ́ni Imam Ibn Hajar rahimahullahu ta'ala nínú Fathul Bari wọ́n ní èyí tó fi rọrùn jù òun náà ni kí a gbé hadithi lórí òmúmú rẹ̀ ìyẹn ni pé ká fílẹ̀ ní kẹ́tọ́rọ́tù lórí kẹ́tọ́rọ́tù sùálù rẹ̀ tó ti wá ká má fi àdáyẹrí ẹ̀ ká má dìde nǹkan kan ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ìjì òṣèṣe ìjì òdáni nípa gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ béèrè nípa gbogbo nǹkan èyí ò dáa ni òjíṣẹ́ ọlọ́run wa sallallahu ta'ala alaihi wa sallam a sì máa ṣe kí ni a sì máa kọ bẹ́ẹ̀ fún àwọn èèyàn torí pé ọ̀pọ̀lọpọ̀ béèrè a máa ṣokùnfà fìtínà a máa ṣokùnfà fìtínà. لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم àwọn béèrè nípa àwọn ǹkan tó jẹ́ pé nígbà tí wọ́n bá wá gbé e hàn sí bóyá mọ̀ kan ni tó jẹ́ sí pé zọ́hírù mọ̀hámálà yẹn òun náà ni pé mọ̀hámálà náà bóyá ní láti ṣe pẹ̀lú kátàkárà bóyá ní bóyá ní láti ṣe pẹ̀lú ìwọléwọ̀de àwọn èèyàn in tó kojú hàn ní ẹ̀ òun ni pé kò sílẹ̀ sí nínú káwọn mùsùlùmí kópa nínú nǹkan ẹ̀ in tó kojú hàn ẹnì kan wà lọ sí ìbéèrè ẹ fi rí pé kí nǹkan bá jẹ́ haramu sí àwọn èèyàn látàrí àìríran rí nǹkan kan tó pamọ́ nínú nǹkan yẹn kò jẹ́ kí wọ́n mọ̀ pé ni tí wọ́n fi ń ṣe ọlọ́wọ̀n ní ṣe gúnlẹ̀ ọlọ́wọ̀n ní bí ní ọlọ́wọ̀n ní bí mú so ẹni tó lọ ṣe ìbéèrè tí béèrè yẹn ṣe okùnfà ká pe ìdájọ́ ọlọ́run lórí ìgbàgbà tó sọ nǹkan tí ó jẹ́ pípé tẹ́lẹ̀ gbogbo èèyàn wò pé aláàlì ní tó wà tọ́ kẹ́yẹ́ bí wọ̀ ó ṣokùnfà bìjìnà báwọn mùsùlùmí náà wa ida'ati al-mal àti mímọ̀ ṣòfò dúkìá òtítẹ́lá Muhammad sallallahu ta'ala alaihi wa alihi wa sallam a máa kọ̀ èrè wọ́n ní kí ni kí ni túmọ̀ sí ṣòfò dúkìá òun náà ni kí èèyàn ná dúkìá náà síbi tí ò yẹ àbí tí èèyàn tayọ ààlà nígbà tí ń ná dúkìá àwọn gan síbi tó ṣe jẹrẹ síbi tó yẹ إن المبذرين كانوا إخوان الشياطين إن nínú nínú nínú iṣẹ́ àwọn ọmọ yéésù òun náà ni pé wọ́n máa ń ná ìnáàpà ìnáàpà kùkù sí nínú ìwà tí ẹ ká bá lọ́wọ́ mùsùlùmí ọlọ́run ọmọ òun nífẹ̀ẹ́ sí kí ẹ fún owó nínú nínú irú orílẹ̀-èdè tá a wà yí lápẹjú rẹ̀ sìn kí n lọ kó owó fún àwọn àwọn oníbọ́ọ̀lù àbá àwọn oní club gbogbo nǹkan tí a bá lè categorize sí abẹ́ ìnáàpà ẹ̀sìn Islam ṣe gbé ni ẹ̀sìn Islam lòdì sí wọn ni wọ́n pẹ̀lú ìgbọ́ àtẹlmáà torí pé nínú àwọn nǹkan tí sẹ̀rí àwa láti protect òun náà ní dúkìá onílò ajé fi pé àtùfàhà sẹ̀rí àtọ́gbẹ́ àgbọ̀rọ̀ kó dúkìá lé àwọn tùfàhà lọ́wọ́ wala tu'tu as-sufaha'a amwalakum allati ja'ala àwọn tani sọ̀fàá yìí owó wọn ni bàbá ẹ̀kú wọ́n pín ogún fún wa èyí tó ń wá ẹ̀ǹtáìtù sí òun ni five hundred and fifty million òun nìkan ṣùgbọ́n sàfihì kí a bá kó five hundred and fifty million fún lónìí owó yìí wọ́n ní bí ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́wọ́ rẹ̀. ṣẹ̀rí àwa ni nígbà tó jẹ́ pé ọ̀kan ni nínú ẹ̀yin mùsùlùmí owó téèyàn kan ní nínú àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí lónìí subhanallah ruhul intima tí al'umma kọ́ wa tó tí sábálẹ̀ ẹ̀ka tó jẹ́ billionaire kírẹ́dìtì wà ní gẹ́gẹ́ bí mùsùlùmí kírẹ́dìtì wà ní tó bá kú táwọn ọmọ rẹ̀ tí wọ́n bá ya àwọn onínà àpà ìjọba wà gbówó náà lọ́wọ́ ọwà rẹ̀ gúlé ti bí wọ́n ṣe máa ṣe gíní bí wọ́n ṣe máa náà torí pé tí wọ́n bá wé a dúkìá yìí volume dúkìá tí àlùmọ́ mùsùlùmí ní sọ́wọ́ kó gbogbo apapọ̀ yóò ṣe kí ni yóò dínkù. ìdọ́ àtẹlmáàlì. olórí bá jẹ́ pé mùsùlùmí tó bá fẹ́ náwó yóò bèèrè rẹ̀ léèrè irú ẹjọ́ wo ni màá rò níwájú ọ̀rọ̀ irú àlàyé wo ni màá sì fún ọlọ́run tó bá jẹ́ òbí dàgbé àná ní mo wo ni fẹ́ náà ìdílé pé èyí ó sì fi rí méjèèjì sí ibi tó ti tẹ́jẹ́ ni ibi tó náà sí wà ní kílín wàkọ́l àti mímọ̀ ṣe hìkáyà ọ̀rọ̀ àwọn èèyàn pàápàá jùlọ ọ̀rọ̀ tí ò ní kíni ọ̀rọ̀ tí ò ní pìlẹ̀ àti mímọ̀ wádìí nípa rẹ̀ kí ni wọ́n wí kí ni wọ́n sọ kí ló wí kí ló sọ kí ló sì tó fọ̀ eléyìí náà tó bá pọ̀ láàrin al'umma fìtínà ni ó dalẹ̀ yóò da fìtínà lẹ̀ yóò da yóò sí oríṣiríṣi ilẹ̀ fún aburú torí pé àwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ ọlọ́pọ̀ òjò kan wọ́n fi rìn rẹ̀ wípé ṣèbọ́d a máa dáadáa pa irọ́ tí ó fi sí orí àmì ẹ̀yìn tọ́rọ ní wọ́n ti tàn káàrin àwọn èèyàn bá padà wá fẹ́ sọ́ọ̀tì ọ̀rọ̀ ẹ̀rí sọ irú gbogbo ẹni jábá bẹ̀ pé wọ́n ní wọ́n ń bá ìlú báyìí náà ti gbọ́ pé wọ́n ní wọ́n sọ wọ́n ní wọ́n sọ náà lẹ́ẹ̀mà gbọ́ káàkiri ta ló wá sọ yún ẹ̀ní ṣe gíní rí ìdí tí wọ́n ti mú tí wọ́n ti wí pé wọ́n sọ yẹn ó ti ó ti ó ti ba ayé ẹ̀ nìkan jẹ́ kò sì ní ṣe tún ṣe kódà gan tí ìwádìí bá kádà wá fi hàn pé tí wọ́n ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ kìí ṣe gbogbo etí tó gbọ́ àkọ́kọ́ ní òṣè kìíní ni ó gbọ́ counter narrative yẹn náà impression yẹn inú ọmọ gbé káàkiri nípa ẹni yẹn ó lè jẹ́ sí nípa individual kan ni ó lè jẹ́ sí pé nípa àwọn aráàlú kan ni ó lè jẹ́ sí pé nípa ìdílé kan ni àìmọye ní tí ò dá tí wọ́n ń sọ nípa àwọn aráàlú kan tó jẹ́ sí kò rí rẹ̀ tí wọ́n ń sọ nípa èèyàn kan tó jẹ́ títí kò rí bẹ́ẹ̀ tí wọ́n ń sọ nípa ìdílé kan tó jẹ́ títí tí ẹ bá túnmọ̀ wọn tẹ́ wádìí ẹni pé kò rí bẹ́ẹ̀ rúmọ̀ kan tó kàn ti tàn kátàwọn èèyàn sì jẹ́ kí ni tó ti síǹkì sọ́pọ̀lọ àwọn èèyàn kódà ni wọ́n lè máa jogún bá kí ni wọ́n lè máa jogún bá ọ̀rọ̀ yẹn ṣe ilé àwọn alágbádá wọ́n máa ní báyìí tọ́lá ti délé àwọn wọ́n máa ní báyìí dáadáa ní tí wọ́n ń sọ yún wọ́n máa ti di ọ̀nà mẹ́ta pé ó fẹ́ fi ọmọ ń bẹ̀ yẹn yóò bá ká ṣẹ́rí pé fíìl àti kọ́ọ̀lù ó lè ṣe okùnfà kíkà àwọn èèyàn kan bàjẹ́ generation lẹ́yìn generation náà eré yòó jíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alihu wa alihu wa sallam ó kọ̀ fún wa nípa rẹ̀ eléyìí ló bá fi jẹ́ sí pé gbogbo nǹkan tí yẹn bá fẹ́ ṣe rìwáyà rẹ̀ kí èyí ó dájú pé èyí tó ní kíni èyí tó ní sọ́ọ̀kì ni yàtọ̀ sí yẹn ní tí yẹn fẹ́ ṣe ìrìwáyà rẹ̀ yẹn kí yẹn bèrè yẹn léyìn tí láǹfààní tí ń bẹ nínú kí n ṣe tó jẹ́ pé mi ni olùgbàwà ọ̀rọ̀ e òdodo ni lágbájá ó ṣe àṣemáṣe lágbájá kan ti àṣemáṣe. ìròyìn náà sì dé wá bá mi ìròyìn òdodo sí ni ẹ̀yin náà ti gbọ́ tí mo bá wá sọ fún yín èrè sílẹ̀ mi jẹ jẹ́ mo jèrè èrè tí mo ń jèrè pé ó ṣe é ṣe pé kí sísọ fún yẹn kó tó yí nǹkan tí yàrá fẹ́ kọ̀ ń dè fáwọn èèyàn ẹlòmíì tó bá ti gbọ́rọ̀ báyìí irú arákùnrin kan tí nílùú mẹ́ta lọ́jọ́ tí Umar bin Khattab radiyallahu ta'ala anhu wà àrùdọ́hù tó gba Islam rédíò ẹlẹ́jẹ̀ ó wá ń fẹ́ kí gbogbo òlu mẹ́ta tètè mà bóò ni gbogbo ni ròyìn yóò tètè tàkà ìlú mọ́ta ó wá rántí arákùnrin kan lọ́jọ́ náà lọ́wọ́ tí gbogbo èèyàn mọ̀ pé tó bá ti gbọ́rọ̀ báyìí ẹ̀rí bí ìsọjálẹ̀ tó ti máa dìtẹ̀mínítì rẹ̀ wọ́n nígbà tí wọ́n mẹ́rù pàdé rẹ̀ tí mọ́rù sọ pé lágbájá mo ti gba Islam ó ní àtìlẹ́mùtù ó ní sọ̀bíkítà ẹni tó bá gba Islam lọ́jọ́ náà lọ́wọ́ sọ pé tọ́bíà ó ní tọ́bíà Umar ó ní umaru kò tí ìfẹ́ kò jẹ́ farabalẹ̀ tí umaru ní jálẹ̀ kan tó ti gbéra kú lọ́dọ̀ umaru òun àti umaru nìkan ni wọ́n jọ wà ń bẹ̀ o ṣùgbọ́n wo pé waste of time ni kóhun dé ibi táwọn èèyàn bá wà kóhun tó máa sọ láti ibẹ̀ òun náà ló ti bẹ̀rẹ̀ sí sọ umaru nìkan níbi ẹni tó mú ròyìn rẹ̀ nítorí lójú wa bẹ́ẹ̀ sọ́bí a umar sọ́bí a umar sọ́bí a umar bí ròyìn gbígba ìsìláàmù umaru ní ti kẹ̀kẹ́ bó ṣe tẹ̀ ẹlòmíì tọrọ bá ti dé edigbo rẹ̀ báyìí arọ́ wọn jó ni ikú lè dìde ó lè dìde bí mi ẹ̀gbọ́n ara ni wọ́n náà ní báyìí báyìí báyìí nígbà tó wá wí tó wí ntí ọlọ́run fi ṣàdánwò ọmọ àyá rẹ̀ kan tó kù díẹ̀ káàkiri nǹkan bí ẹ̀ka ṣe pé wà ní pé gbogbo ṣe títẹ́ bá ní ọmọ èèyàn láyé yìí léyìí tí ò dáa ọ̀rọ̀ ló fi sàníwọ̀ fún ìwọ bẹ́rẹ̀ òfin rẹ̀ kàn ó ju agbára ló àdéhùn náà lọ ilé bá ti sọ́yìn àti kọ́ abé tàbá rí ẹni tí àdéhùn ń bẹ lára rẹ̀ ẹni tọ́nà ń dẹ́wò ká máa dúpẹ́ fọ́nà pé ọlọ́run fún wa lálàáfíà kúrò níbi àdéhùn rẹ̀ torí pàwà náà ju agbára kí ni lọ àdéhùn yẹn lọ ẹ máa wo àánú ọlọ́run lórí wa ewu bọ́rọ̀ òṣè tóbi tó ọlọ́run wá ní ẹni tó tẹ òun ẹrú òun tó tẹ òun nínú tẹ́ ìjọsìn téèyàn máa ń ṣe láti fi rí ojú rere ọlọ́run òun ni kéèyàn rí àti rí ẹlẹ́jẹ̀ kan kíyàn wá bu àbírí rẹ̀ in tó ṣe wọ́n rọ̀wọ̀n fẹ́ o ṣùgbọ́n rọ̀wọ̀n ní ẹrú mi tó ṣe tí ń fẹ́ o tó hàn sí wọn nínú tí ni ó fi níbẹ̀ ẹ̀rẹ́ òun ni pé kó mẹ́tù àbírí jẹ ya subhanallah kí wá ní tiẹ̀ ṣe bọ́lọ̀ ni èyí tó àwọn jẹjẹrẹ ṣe bọ́lọ̀ ló tẹ̀ ọlọ́run tó wá tẹ̀ yìí òun wá ní tó bá fẹ́ kí n bù àtírí ti ẹ náà ẹni tó tẹ̀ ní ìwọ́n ṣe gíní bù àtírí rẹ̀ man satara musliman satarahu Allahu yawm al-qiyamah ya subhanallah torí pé ọlọ́run fẹ́ ká tó àtírí ara wa qil wa qal ó ti ọlọ́run mọ iye iye tó ti fọ́ lónìí látòrí sí ìwọ̀fà àwọn ọ̀rọ̀ tí ò ní sọ̀ ọlọ́run mọ iye àwọn èèyàn tí wọ́n sọ rẹ mọ́ lónìí látòrí sí ìwọ̀fà ẹlẹ́bàá tó yìí sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó sọ fáwọn sáré ẹ má máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ara yín ọ̀rọ̀ nípa ara yín ẹ má máa sọ fún mi má ní pé ọ̀rọ̀ tó bá ní láti ṣe pẹ̀lú mi tó ṣẹlẹ̀ láàrin yín ẹ má máa sọ fún mi nítorí pé èmi ń fẹ́ gbogbo ìgbà tí mo bá pàdé ẹnì kọ̀ọ̀kan yín kí n pàdé rẹ̀ pẹ̀lú ọkàn tó ṣe kí ni ọkàn tó má nítorí gbogbo ẹlẹ́ran ara ni wá nígbà tẹ́nì kan bá wá bọ́ tó ní à lágbájá máa sọ báyìí nípa rẹ̀ kódà bó gbé mi tó bá ti rí lágbájá ń jíbọ̀ kọ̀ọ̀kan rántí èyí tí wọ́n ní ó ṣe kí ni tí wọ́n ló sọ nípa rẹ̀ eré ìbẹ̀ nínú àwọn nǹkan tí ó jẹ́ kí ìṣẹ̀mí ìyàn kó rọrùn tọ́lọ́wọ́n bá fi ipò lórí kàdánwò fún yàn tọ́nà bá fi gbogbo tọ́nà bá fi kó lórí sàdéhùn fún tó wá sílẹ̀kùn káwọn èèyàn sọ pé lágbádá gan gateman ó sọ báyìí nípa rẹ̀ ẹ̀mà cleaner ó sọ báyìí nípa rẹ̀ ẹ̀mà lágbádá ní department device ó sọ báyìí nípa rẹ̀ tó bá ti sílẹ̀kùn yóò lẹ̀ láti orí ẹni tí the next person sí ọ tó fi dórí gateman gbogbo wọn ni rìwáyà wà bí wọn nípa wọn wọ́n wà náà rí ìfún wọn nípa àwọn pé wọ́n wí ìjọba ń parẹ́ ojú wà fẹ́ ní gbogbo ẹni tí ń jíjẹ́ lábẹ́ rẹ pátá yóò ìtẹ̀lé rẹ inú kíkorò ló fi wọn lórí torí pé gbogbo ẹni tó bá ti dé ilé iṣẹ́ yóò díje náà bá ti bọ́ sí ọ̀rẹ́kọ̀ọ́sà tó mọ́ ní ìdáwó mọ̀ pé mọ̀nà fi ti ayé àtọ̀run látòrí christmas láàárọ̀ kùtùkùtù tó dé tó fẹ́ wọ́ bí síbi tó máa ń jírí good morning sir welcome sir ó mọ̀ wọ́n pé mọ̀nà fi ti ayé àtọ̀run ijó ni wọ́n ní òun ni wọ́n ní bú mi níjó ní ìlú nígbàtí o dírẹ́bù tó wọ compounding àwọn cleaner welcome sir àwọn mọ̀nàfìkì olófòfó owó ọ́fíìsì ẹni tó wọ́n dé fáìlì wà mọ́kó sáyìn fọ́n pé mọ̀nàfìkì ó kù wọ́ òun ni wọ́n ló sọ irú ìṣẹ̀lẹ̀ òun wá ń sọnù ó rí pé òní ní gbogbo ọjọ́ ayé tó bá ti dé ti dé tí tó fi kó gbogbo èèyàn tí òun rí tó ń fojú kò wọ́n gbogbo wọn pátá ló ti gbọ́ nǹkan tí wọ́n ní wọ́n ṣe ni tí wọ́n ní wọ́n sọ nípa rẹ̀ nítorí náà àǹkílín wọ̀kọ̀ tí a máa ṣe hìkáyà àwọn ọ̀rọ̀ yẹn pé kó máa kọ̀ǹgé gbogbo tó bá ti gbọ́ gbogbo tó bá ti gbọ́ gbogbo tó bá ti gbọ́ lẹ́yìn eléyìí ó ní báábùn láàánà Allahu man láàánà بسبب لي ولهم ولاني يعني الطرد والعبعاد عن رحمة الله ولي ثم اللعن ثم قالوا بسبب لي يعني بقالوا بي الجنسين شارع وني حدثنا عمرو ابن مرزوق قال أخبارنا شعبة عن القاسب بن أبي بزة عن أبي الطفيل قال سئل علي وعن وابي علي رضي الله تعالى عنه وأرضاه هل قصكم النبي صلى الله عليه وسلم بشيء لم يقص به الناس كافة علي رضي الله تعالى عنه وأرضاه وكاننا خليفة وتسلى محمد صلى الله تعالى عليه وآله وسلم أداني أداني أداني أداني أداني أداني أداني أداني أداني أداني أداني أداني أداني أداني أداني أداني ìránṣẹ́ ẹ̀yin fámílì òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tó jì sí ọ̀rọ̀ wọn bá ó fi nǹkan kan sọ rí ní ẹ̀yin nìkan ó fi sàdáyanrí yí èyí tó jẹ́ títí kò fi sàdáyanrí gbogbo àwọn èèyàn yókù qala ma khassana rasulullah sallallahu alaihi wasallam bi shay'in lam yakhus bihi an-nas illa ma fi qurabi sayfi olójijì ọlọ́run ọrụ òsàdá yẹn rí wa pẹ̀lú nǹkan kan wípé àwa nìkan lòjijì ọlọ́run ọba wa wí fún kò wí fáwọn èèyàn yòókù àyàfi kí n tí ń bẹ nínú àpò ìdàmé kòrọ̀ òun náà ni àwọ̀ tí wọ́n máa ń fi ìdàbọ̀ yẹn ìkankan ń bẹ radiyallahu ta'ala anhu àrùdọ́ ó wá yọ ìwé kan jáde fẹ́yìnà fi ha maktubun ó ní bẹ́ẹ̀ ni in tó wà nínú ìwé náà ní lákọsílẹ̀ la'ana Allahu man dhabaha li ghayri Allah ọlọ́wọ́n bá sẹ́bi ní gbogbo ẹnikẹ́ni tó bá ta ẹ̀jẹ̀ sílẹ̀ gbogbo ẹnikẹ́ni tó dú ẹran fún nítorí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ nítorí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ àwọn tí àìyànú máa ń dictate fún wa ìkà ah, báyìí ìlẹ́gùn omi ìdánwò rí mọ́lẹ̀ láàyè nítorí pé nǹkan kan tó yàtọ̀ sọ́lọ̀ ó ṣe kí ni ó pa wọ́n láti ẹ̀bẹ̀ nítorí pé bóyá wọ́n ń fẹ́ láti bí àbùkátà kan so wọ́n lọ sí yẹn nítorí nǹkan míì tó yàtọ̀ sọ́rọ̀ lọ́dọ̀ náà jínú kò ní rẹ́ndà sábíìsì ti rẹ̀ àti lẹ́yìn ìgbà tó bá rí kéèyàn ti di gíní kéèyàn ti di kẹfẹ́ yìí àti lẹ́yìn ìgbà tó bá rí kéèyàn ti di kẹfẹ́ yìí gbogbo ẹ̀rìkẹ́ni tó bá dú nǹkan kan nítorí nǹkan kan tó yàtọ̀ sọ́rọ̀ ọ̀rọ̀ wọn bá tẹ́bi lérú ẹni bẹ́ẹ̀. لعن الله من سرق منار الأرض ọlọ́run bá kẹ́bílé gbogbo ẹnikẹ́ni tó bá jí àmì ilẹ̀ ẹni tó jí àmì ilẹ̀ nínú ríwáyà ní man ghayyara manar al-ard ẹni tí ó pààrọ̀ àmì ilẹ̀ wọ́n ní kí ni túmọ̀ rẹ̀ òun náà ni kéèyàn bu kéèyàn bù má ilẹ̀ èèyàn tí ó ṣe gẹ́rin èyí ò sí nínú ẹ̀ bó tilẹ̀ wù kó kéré tó nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tí ò sí sẹ́lá Muhammad sẹ́lá tí ó tí ó fún wa nírò nípa ìyẹ̀ ẹ̀ṣẹ̀ náà òun náà ni kéèyàn di ilẹ̀ onílẹ̀ bójúlẹ̀ òkú kéré tó ilé ẹgbà ọ̀rọ̀ kan ọ̀tíńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá di ilẹ̀ onílẹ̀ mọ́ tiẹ̀ lẹ́mọ̀bílẹ̀ kejì bílẹ̀ kejì tọ̀bàkátù bí sọ́mọ̀ ní bíbẹ̀ rẹ̀ àti jíjí rẹ̀ wọ́n wá gbé e máa lọ́rùn tó bá díjọ́ gbẹ̀dẹ̀ àlùfíàmà yóò àwọn gbé e káàkiri ilẹ̀ jíjí lónìí ní bẹ́nu àwọn ìbẹ̀nu àwọn tí wọ́n máa ń ṣe jọ́ ń ṣe wọ́n tètè lówó gbogbo ẹnikẹ́ni tó bá bulẹ̀ onílẹ̀ tó bù mọ́tì ẹ̀ ọlọ́run bá tẹ́bi lè bó lẹ́rẹ̀ fi dé ní tó bí rọrùn jù òun náà ni pé kíyàn sọ́ra abẹ́ kọ́lé ni ara lẹ̀ ni abẹ́ ṣe fẹ́ǹsì ni ibi kò sẹ́ni tó ní tí ìbá ti ń ṣe tiẹ̀ tí ìbá ti ń ṣe tiẹ̀ ó rọrùn fún ọ kó fi tiẹ̀ lẹ̀ gan kó torí pé ìyàtọ̀ àwọn yìí ní agbára ọjọ́ mẹ́rin ló fẹ́ lò ní olé tó fẹ́ kọ́yìn ọjọ́ mẹ́rin ló fẹ́ lò lórí ilẹ̀ kí ó fẹ́ bu ọ̀rẹ́ àwọn fíìtì ẹ̀ ọ̀kan náà ẹni tó pààrọ̀ àmì ilẹ̀ inú hadithi ní ó jí nínú hadithi ní riwaya yìí ó jí saraqa manara al-ard bíbọn rẹ̀ ní yóò fọ́ yóò bù díẹ̀ náà yóò change ayé bíbọn rẹ̀ yóò bù mẹ́tì ẹ̀ àbí bíbọn rẹ̀ ní yóò fẹ́ǹsì ẹ̀ máa ilẹ̀ rẹ̀ ibi jẹ́ yá síbi tí fẹ́ǹsì níta bíbọn yìí ilẹ̀ gani ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti ah, àwọn èyí ti bú nínú ilẹ̀ mi ìgbà tí ó ti ju ọjọ́ méjì náà lọ kò sí ọ̀rọ̀ yóò ṣe ń dorí fóònù gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ andé Muhammad sallallahu alaihi wasallam ní ọlọ́run bá tẹ́bi lé ìyẹn bí ọlọ́run bá gbé ìjìnlẹ̀ sí ìfẹ́ rẹ̀ la'ana tí ẹ bá ṣe padà wá kà nínú àdé ìtìlọ́ wájú yóò mọ̀ kúbò lẹ́yìn ó ti fẹ́ dilé àwọn òbí èèyàn òun lẹ́ni kí yàn fẹ́bi lé òbí ẹlòmí wọ́n lẹ́ni tó bá fẹ́bi lé òbí ẹlòmí tàbí bí ó bú òbí ẹlòmí tẹ́ni yẹn ò dá lóhùn tẹ́ni yẹn ò bú padà onítọ̀hún ó dọ́gba pẹ̀lú ẹni tó dojú kọ àwọn òbí tó bú tó sì dájú ìfẹ́bílé yẹn kọ wọn àbí bíbú yẹn tó dájú ẹ̀kọ́ wọn gbogbo ẹni tó bá ń ṣe eré eré ọlọ́run ọba fẹ́bílé bákan náà la'ana Allahu man awa muhdithan ọlọ́run ọba fẹ́bílé gbogbo ẹni tí ó bá dáàbò bo ọ̀daràn wọ́n ní mọ́fìdé òun lẹ́ni tí ó dáràn bóyá pààyàn ni bóyá ó gbé nǹkan ẹnìkan ni ẹni tó wá ní ẹ̀tọ́ tàbáwọn tí wọ́n ní ẹ̀tọ́ wọ́n wá ń wà ìwọ́ wá dáàbòbò ó fún ní máa wà ó gbé pamọ́ gbogbo ẹni tó bá gbé ọ̀daràn pamọ́ ọlọ́wọ̀n bá tẹ́kí ni ọlọ́wọ̀n bá tẹ́dìlé nítorí káwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ kọ́ wọ́n bá tẹ́kí ni kọ́ wọ́n mọ́ bá tẹ́ èèyàn gbé paná nínú àwọn ohun tó ní láti ṣe pẹ̀lú ẹ̀tọ́ àwọn ọmọ èèyàn bákan náà làwọn olùmọ́ ní haramu ni ó sì máa ń ṣokùnfà ìṣẹ́bílé ọ̀nà kíyàn akọmọdé di onígíní oníbídà muhdith ni Muhammad sọ́sọ́ni iyyakum wa muhdathati al-umur fa inna kulla muhdathatin bídà àwọn olùmọ́ ni muhdith láti Muhammad sọ́sọ́ni mú bídà yàtọ̀ tẹ́lẹ̀ tó kéde ẹni tó kéde aljani ó commit the crime wọn á ń wà ìwọ wá gbé pamọ́ tàbí ẹni jẹ́jẹ́ wípé aládàáda sílẹ̀ ni ìwọ ló fún ní nígbà tí ó dé sílùú ọ̀dọ̀ rẹ ló ṣe kéde ọ̀dọ̀ rẹ ló dé sí tí ó ti máa ṣe kéde tí ó ti máa ibi tó fi ṣe ibùgbé tí ó ti máa kan bídà rẹ̀ tí ó ti máa kan àdájá sílẹ̀ rẹ̀ nípa ìsìn ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ ló dé sí ọ̀dọ̀ rẹ̀ ló fi ṣe bùgbé wọ́n ló fún ní accommodation wọ́n ní gbogbo ẹni tó bá ṣe irú eré wọ́n ní ọlọ́run ọba ṣe kí ọlọ́run ọba ṣẹ́ líle mahallu shahid nínú hadith òun náà ni kíyàn sẹ́bi lé àwọn òbí rẹ̀ méjèèjì kíyàn sẹ́bi lé àwọn òbí rẹ̀ méjèèjì tí ọlọ́run bá fi sọ wa. a ó dúró báyìí sọ aláàtọ̀ àrẹ̀kọ̀ sáárá nítorí àsìkò tó lọ́ọ́ bá tọ́jú ìjókòó tí ń bọ̀ lọ bẹ̀rẹ̀ pẹ̀lú yẹ̀bírù wàlídayhi ma lam yakun ma'siya yóò ṣe dáadáa fáwọn òbí rẹ̀ yóò sì tẹ̀lé àṣẹ wọn pẹ̀lú mọ́jẹ̀mọ́ lókè ìgbà tí tí wọ́n bá ń pa aláṣẹ ọba ti jẹ́ gbẹ̀rẹ̀ tí ọba ti jẹ́ ma'siya tí ọba ti jẹ́ ẹ̀ṣẹ̀ ó dọ̀nà yẹn lórí rẹ̀ bó ṣe kí ni ó tẹ̀lé wọn eré ìlàwọ̀ bẹ̀rẹ̀ bí ibi láì sọ̀rọ̀ àrùkọ̀ tààrà tọ́nà bá sọ àdúrà ìjókòó tí ó ń bọ̀ lọ́wọ́ lọ́wọ́ tààrà àlẹ́ náà. náà. ẹni tó pààyàn. ẹni tó pààyàn. Náà. Ẹni tó mú rẹ̀ wá pé kò ń pààyàn. Eléyìí nígbà tí eré ni wọ́n ń pè ní al-akhdhu bil-'azima téèyàn bá dẹ́ṣẹ̀ téèyàn bá dẹ́ṣẹ̀ tẹ́nìkan kan ò rí tẹ́nìkan kan ò mà ó ní àǹfààní àti ronúpìwàdà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba. tòun ti gé tó bá wu ọlọ́run ọlọ́run lè bu àdìrí ẹ̀ ṣùgbọ́n nígbà tó ọlọ́run ti bu àdìrí ẹ̀ yẹn ó láǹfààní àti jẹgínì àti túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba láàrin òun àti dáre àti ọlọ́run. ní tó bá jẹ́ ẹ̀tọ́ ọmọ èèyàn nínú ẹ̀jẹ̀ tó dáyàn tó bá ṣe tí ọgbọ́n tí ó fi dá padà bá wà láyé kó dá padà tí ò bá sí ọgbọ́n tí ó fi dá padà kó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìtọrọ àforíjì fún ẹni yẹn torí pé lẹ́yìn ń bẹ nínú àwọn nǹkan tó jẹ́ títí ẹ̀tọ́ ọmọ èèyàn ní tọ́lọ̀ owó gbà fún tó bá di sọ ọjọ́ gbọ̀dà àkẹyàmù eléyìí orúkúsọ ni wọ́n ń pè ìyẹn ni pé ìgbéfúyẹ́ àzímà òun náà ní gbéyàn tòun ti pẹ́ nìkan kan mà ṣùgbọ́n ọkàn rẹ̀ ò balẹ̀ ó fẹ́ kí wọ́n sàbọ̀ máa fọ́wọ́n láti jẹ́rẹ̀ látàyé torí pé kò sí garanti títú báyìí ìrètí ni kò sí àṣùwọ́ràn ìrètí ni wípé ọlọ́run ṣe nìyẹn ọlọ́run darí jù torí pé òun ní tí wá yìí fún ẹ̀fẹ́ ọlọ́run ti darí jù ní ọ̀sẹ̀ tí títí tó rí pé òun fi kó lé ayé yóò máa tẹ̀lé yóò máa tún bá náà. àzímọ̀ wá ní kéèyàn lọ fèrè èèyàn hàn wípé èèyàn lèèyàn ṣe nǹkan báyìí kéèyàn bá wá fèrè èèyàn hàn nínú orú ìṣesí yìí gbogbo procedure tó yẹ ká tẹ̀lé eléyìí òun ni wọ́n ń pè ní ẹ̀rí tó fi lágbára ju gbogbo ẹ̀rí lọ òun náà ni kéèyàn ṣe kí ni kàn fẹ́ kò sí dúrẹ́ kò sí nǹkan kò sí káwọn ẹnìkan ni wọ́n ń dẹ́rù ìgbà tó kò bá lọ sọ pé wọ́n ni ó ní nǹkan kan fojú ẹ̀ rí ìpakúpa lápọ̀ tí wọ́n fẹ́ kí ìjọba bá kọ́ ìjọba ó kàn wọ́n hàn jèrè àbí wọ́n ń yàn ọmọ ó ti fẹ́ àwọn kọ́ àkọ́ nípa kúpa nípa ọ̀sẹ̀ à ètò òbí pa mí ó wà nínú ọ̀pọ̀ rẹ̀ kéde pé ilé ayé ti sú gbèsè pọ̀ lórí rẹ̀ wàhálà fámìlì wàhálà ibi tẹ́ wàhálà wà pé ẹni tẹ́ tí wọ́n tẹ̀ ló kú jò ní fún òtí ẹ̀rẹ́ni tó pàdé kúkú lọ́wọ́ pé ìwọ̀n pápá wọ́n lè parí. sẹ́yìn ilé wa ṣe ti pé tòun ti pé ó sọ pé òun lòun pa àyàn yẹn ibi tó á kàn fún pa á wo gbogbo àwọn sọ̀rọ̀ nípa kọ́ńtántì yẹn tó jẹ́ pé escape ni wá bí ayé ti sùn látòjú tó tó bá jẹ́ títí ó ti inú ẹ̀ wá kó o fa ẹ̀ àbí wọ́n ẹ̀sẹ̀ ní ìbóyá tó fi yẹn gbogbo procedure tó yẹ kí ìjọba tí wọ́n tẹ̀lé tó bá jẹ́ títí wọ́n bá ń mú un iná ni wọ́n tẹ̀lé iná ni wọ́n tẹ̀lé àwọn tí wọ́n ní ẹ̀tọ́ ẹ̀jẹ̀ yẹn á pè wọ́n ẹni tó pa ọmọ yín ni ẹni tó pa ọkọ yín ni ẹni tó pa àbúrò yín ni ẹni tó pa lágbájá yín ni wọ́n ní ẹ̀sà ìmọ̀ tó ní ànọ́dún ìmọ̀ bó lè pàtíwá tíjọba tẹ̀lé wọn tíjọba pọ̀ wọn àbí kí wọ́n sì ní àwọn yọ̀ǹda àwọn gbàgbìnì àwọn gbàgbìyà so ipò fira rẹ̀ hàn yẹn kò túmọ̀ sí pé ìdájọ́ sẹ̀ríà òṣèlú ni ìdájọ́ sẹ̀ríà yóò kú lórí rẹ̀ ìṣìhádù kan bẹ ti ìmáàmù Ali radiyallahu ta'ala anhu àrùbọ̀ tá a mẹ́nu bà rí tí ìmáàmù al-Muqayyim mú wa nínú síra rẹ̀ àtúrùkù al-hukmiyya fi qiyam as-shar'iyya nípa arákùnrin kan tí ó ń ṣe iṣẹ́ àpáta tí ẹ̀jẹ̀ téèyàn ìtọ́gbọ̀n títọ̀ rẹ̀ mú òjìdí na tó sáré lọ́ọ̀tọ̀ kò wulẹ̀ sí ọ̀bẹ ọwọ́ rẹ̀ lẹ́lẹ́sẹ̀ ìtọ́ fi ibi tí uncompleted building tó wọ̀ tó tó òun ti kọ̀ òkú ló bá èèyàn ló bá lẹ̀ nínú ẹ̀jẹ̀ tó ti kú ìròyìn ti di dé ọ̀dọ̀ ìmáàmù pé òkú kan bẹ́ẹ̀mì kan táwọn èèyàn ká pa ìmáàmù ti gbé àwọn abimúfílẹ̀ dìde pé kó lọ wo kí ní ṣẹlẹ̀ ń bẹ̀ ìgbà táwọn ó dé bẹ̀ kìí tó kú nìkan làwọn bá má àwọn bá òkú àti èèyàn tẹ́jẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ àdíjì àtọ̀bẹ̀ ìyẹn làwọn mú lọ́sọ̀dọ̀ àmì a bá ń a ti bá ní wọ́n ní wọ́n ló pa olóhùn náà pa torí pé tìwọ́ pé irú ẹjọ́ òun lòún fẹ́ rù bóun lòún fẹ́ rù irú ẹjọ́ ayéṣẹ́ òun lòún fẹ́ rẹ́ńdà nínú ìsìnkú kọ̀ǹdíṣẹ̀ tí wọ́n bọ̀ wọ́n ní òun ìgbà pé àbúrò máa dára tí n bá ní kì í dè nínú wọn lè gbà ọjọ́ tí wọ́n ẹ̀dìkì ogun fún wọn gé orí ẹ̀ lẹ́ni tó pa èèyàn gangan nípa ìwé ẹ̀ mọ́pa ẹ̀ mọ́pa ẹ̀mí òun lòun pa òun lòun pa ẹni yìí ti kọ̀ǹkẹ́sì pé òun lòun pa wọ́n bá ní kó dúró wọ́n bá mú wa wọ́n bá ní ẹni tí wọ́n pa láyé báyìí báyìí báyìí báyìí lọ́jọ́ báyìí báyìí báyìí òun tó òun pa nù ìwádìí tiẹ̀ tó níwọ̀n ló pa títí wọn náà níwọ̀n náà níwọ̀n náà máa ń rí ìsọ̀rọ̀ wọn pa ẹnu òun ò gba tó òun ní kí sóun lòun pa kò sẹ́ni kankan tí ó gbà ń gbọ́ tóun bá ní kí sóun lòun pa wọ́n ní Imam Ali radiyallahu ta'ala anhu àgbà wa ní ẹni tí ó pààyàn kó máa lọ ẹni tó lọ́hùn lòun pààyàn torí pé tó bá lọ dákẹ́ òkú bá di mélòó méjì tó tọwọ́ ẹ̀ lọ́nà torí pé ó pààyàn wọ́n sì mú ẹlòmí fún jẹ́ tó jẹ́ kó wọ́n lòun ṣe wọ́n tuntun pa ìmáàmù Àlí wá ṣe ìṣẹ́ láti pé òun náà kóhun náà máa ṣe kiri wípé ó pa ẹ̀ níta ó sì ṣe kiri ó sì ó rẹ́sù ẹ̀mí mi torí náà kó máa lọ Al-Imam al ta'ala àtàwọn olùmọ̀ wọn ní in tí ó ṣẹlẹ̀ láàrin yẹn òun ni wípé wọ́n ṣe ìṣìrìdọ́wù àwọn tí wọ́n ní òkú àkọ́kọ́ àwọn tí wọ́n pa èèyàn wọn dé ìjọba ó ṣe kíni ìjọba ó yọ wọn nínú ìjọba ó fún wọn ní bíyà láti kíni láti bẹ́ ìtumà nínú orí ìṣèkí wallahu ta'ala ààrẹ náà náà ilẹ̀ náà Thank you.

ìrújú wà nínú ẹ̀ ṣẹ́yẹ́sìn yóò ṣòro kí a sọ ìdájọ́ yẹn lórí scenario rẹ̀ torí pé ibi tọ́rọ̀ ti wọ́ òun náà ní wípé àwọn tí wọ́n ta ilẹ̀ àlàyé tó yẹ kó wà nínú dídéèdì àlàyé tó yẹ kó wà nínú ìwé ilẹ̀ yẹn kò sí kí ni kò sí nílẹ̀ ó yẹ kí àlàyé wà nínú ẹ̀kú àwọn tafàfí ìjẹsọ lẹ́yìn ọ̀rẹ́ yìí ó yẹ kó ṣe kí ni ó yẹ kó gbogbo ẹni tí orí lóòótọ́ ilẹ̀ yìí wá ń rẹ́ báyìí ti sì ní dọ́kúmẹ́ntì yóò kárí ṣùgbọ́n nígbà tá a bá ṣe lé àwùjọ actual time tí oníkálukú ó ní nǹkan báyìí so àwọn tí wọ́n tí wọ́n talẹ̀ ló yẹ kó wọ àárín àwọn méjèèjì kò yẹ kó wọ́n dá àwọn méjèèjì dá ṣẹ́yìn so àwọn tí wọ́n yọ hundred by fifty àní sọ pé wọ́n bu ilẹ̀ onílẹ̀ àyàfi tó bá dé dé boundary bá wà fún àtàdétàn tí wọ́n fi wá ara rẹ̀ bọ́ńdì ìwà wọ́n tó jẹ́ pé ilẹ̀ yìí láti bí síbẹ̀ láti dẹ̀rùn síbẹ̀ láti dẹ̀rùn síbẹ̀ agbọ̀n yìí wọ́n fi ní wọ́n rẹ̀ bàyè tí ọmọ bàyè tí ti ní wà láti fi èkó ibi tí ó kalẹ̀ bọ̀dẹ̀ sí báwọn dé tó a lè sọ pé ẹni yìí ó ti wọnú ilẹ̀ onílẹ̀ tó ẹni tó yẹ kí ó ṣẹlẹ̀ ní bí ẹni tó talẹ̀ fún wọn ló yẹ kó kó wọ àárín wọn ọwọ́ àwò nínú hundred by fifty oníkálukú wọn kí ló bá kí ló bọ́ ọ̀nà lọ tẹ́ǹtì ṣùgbọ́n nǹkan tí ó bí fìyàn lọ́kàn balẹ̀ jùlọ tí ìbá bá rẹ̀ nínú orí ìṣèjì òun ni kí èèyàn ṣe kí ni òun kéèyàn yọ̀ǹda pẹ̀lú ohun tí wọ́n bá ló fẹ́kù tó bá jẹ́ déèyàn. torí pé ìrújú tó wà ń bẹ̀ yẹn lọ́dọ̀ tiwa ló ti rújú o kò rújú ń bo kò rújú lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ tiwa ló ti rújú kò rújú lọ́dọ̀ rẹ̀ so tí wọ́n bá mọ̀ pé èmi ra 150 eléyìí ra 150 eléyìí ra 150 wọ́n dẹ̀ yọ ọ̀nà nínú ẹ̀ náà ni wọ́n ti yọ ọ̀nà fún gbogbo wa ààbò tí yóò wà nínú kí n kílèmù tèmi complete ṣùgbọ́n àti ìpìlẹ̀ títalẹ̀ fún wọn ni ọ̀rọ̀ ti ṣe kíni lọ̀rọ̀ ti wọ́ wa wallahu ta'ala rẹ̀ wọ́n ilẹ̀ náà náà. ẹ̀yìn. yóò dàbí kìí ṣe ibi tí èèyàn lè gbà ní ẹ̀rẹ̀ sọ fẹ́ǹsì yín máa pẹ̀lú ìyọ̀ǹda wọn kò sí láìpín nínú irú ìṣesí yìí kò sí láìpín nínú irú ìṣesí yìí. Mm. No. No. No. Naam mùsùlùmí lọ. ó yàtọ̀ síra wọn lẹ́yìn kìí ṣe gbogbo èèyàn àwọn àwọn àwọn ọ̀wọ̀ ẹ̀sẹ̀ tó mẹ́jọ gẹ́gẹ́ ẹ̀sẹ̀ yẹn lórí impact rẹ̀ lórí ẹni tó ṣe náà ló ṣe gẹ́gẹ́ ni ló ma àwọn ọ̀wọ̀ ẹ̀sẹ̀ tó jẹ́ títí tí a ọba tó àdìrí ẹni tí ń ṣe gbogbo ará àdúgbò ní àrí ó jẹ eré ìlànà ibú àdúrí rẹ̀ fẹ́ǹsì àìbò àdúrí irú ẹnu bẹ́ẹ̀ oníkàmọ̀ pé oníjàmbá ni irú àwọn ẹni tá a mọ̀ pé lápòjú yóò ní ìsìn ilẹ̀ ọ̀kan ó ta fún èèyàn bíi mẹ́wàá yóò mú yín lọ lásìkò ọ̀tọ̀ yóò ta fún yín yóò mẹ́lò mí lọ lásìkò ọ̀tọ̀ yóò ta fún ìjọ tí èèyàn ẹlẹ́kẹ̀ẹ́ wa bá kó blọ́ọ̀kì lọ síbẹ̀ láti ilé ìtìtì sí àwọn mẹ́wàá ni wọ́n sọ̀rọ̀ lẹ́yìn lápòjú yìí ẹnìkan wá kó dádùúgbò ó wá gbọ́ tí ń sọ fún pé àmà ọlọ́wọ́ bá sí rí o ilé kíkọ́ díẹ̀ díẹ̀ náà lè máa bẹ̀rẹ̀ rẹ̀ ọ bá níbi ilẹ̀ ẹ má sùn máa o tẹ bá fèsì kó o lẹ̀ fún irú eléyìn èèyàn tó ilẹ̀ bá dájẹ́ jí ní òtẹ̀lẹ̀ irú eléyìn bá pé eléyìn yóò ṣe jàmbá yóò ṣe jàmbá yóò èèyàn èèyàn àti ilẹ̀ and irú wọn àwọn olùmọ́ni tó bá ẹ má sọ pé mo yá ẹ má sọ pé mo yá bẹ̀rẹ̀ ẹ gba yín lọ́wọ́ ẹ̀ torí pé ìyẹn ti di addict ni ṣùgbọ́n ẹni tó tẹ tó wù ẹ̀tẹ̀ láàrin òun àtọ́ lọ́n tó hàn sí ẹ má tó àti ilẹ̀ ẹ ṣe nàìjíríà fún ní kọ̀rọ̀ ẹ bọ̀ àti ilẹ̀. ó yàtọ̀ sí irú àbójú èdè ọmọ wa nìkan èèyàn mọ̀ pé nìkan mẹ́mbà Boko Haram ni kò sì túbá ìjọba sì wà ìyẹn sì jọba mọ́ eré ìwà àlùbọ̀sì ọlọ́run bá sẹ́bi lé gbogbo ẹni tó bá ń tẹ̀lẹ̀ pé mùsùlùmí lè mùsùlùmí ṣe gbogbo fífọ̀ táwọn ìjọba ń sọ yìí ọjà wọ́n kàn ń sọ ni iye mélòó ni wọ́n ti pa mùsùlùmí gbogbo ara rí níjó ní kàmbá àwọn mùsùlùmí ni wọ́n lọ wọ́n jí orí wọn wọ́n jí orí ẹ̀ tí ó jáde tán wọ́n àgbèrè orí ara wọn àìmọye àwọn ọmọ tó jẹ́ wípé ìṣẹ́jú àwọn ọmọ kéékèèké tó wọ́n lẹ́gbẹ̀ẹ́ lọ́rùn ni wọ́n ti jí orí bàbá wọn tí wọ́n ti gbélé ara rẹ̀ mùsùlùmí tí ìwà ní àwọn dáàbò bo irú ẹni rẹ̀ sẹ́yìnsì irú examination malpractice ní kí eléyìí sẹ́yí àfẹ́yìntì tó ga dúró so kéèyàn kájú kúò kéèyàn kájú kò kò ní bọ́ sí abẹ́ ìtumọ̀ kíni ìtumọ̀ pé èèyàn dáàbò bò kò ní bọ́ ẹni tí mọ̀ kò lè yíya kó ṣe invigilation tó wà lórí ẹ̀ fèèsì ó yàtọ̀ sí ẹni tí ó ní tó pe invigilator pé this person is cheating eré ìlú tó wà sí yìí ṣùgbọ́n wọ invigilator ìwọ èéṣe iṣẹ́ gẹ́gẹ́ ní mẹ́rọ̀rùn rẹ̀ torí gbọ́dọ̀ wọn fi ọlé rù tó bá díjọ́ gbẹ̀dẹ̀ àti yàrá nínú bàtà iṣẹ́ sí pé tí ìyàrá fẹ́ invigilate ní mọ̀ kó invigilate àbí kó sì mọ̀ tẹ̀lé mi kó sì mọ̀ invigilate. èmi tẹ́lẹ̀ bá invigilate gbogbo ọmọ tó wà nílé ẹ̀kọ́ mi tó mọ̀ kó wọn mi tó wọn kọ tó bá ti kọ́ ọkọ rẹ̀ yóò ti yóò kọ ọkọ rẹ̀ lásán yóò sì fún mi nípa rẹ̀ yóò sì jáde torí mọ̀ pé kò ní ṣe é ṣe. ìmọ̀ kéèyàn lọ ṣe àti tí wọ́n ti fi ṣe gbogbo nǹkan tí wọ́n máa fi pè èèyàn ó kọjú wọn fi gún yàn a mọ ẹni tí wọ́n dáná rẹ̀ tó jẹ́ pé ọlọ́run ni ọ̀pá táwọn sínẹ́jì lọ dá lọ́nà tí wọ́n ti wọ́n gba oríṣiríṣi ìdánbò nítorí pé kò ṣe káwọn ṣe kí ni kò ṣe káwọn ṣe malpractice ibi tí àsìkò bá wa dé lónìí so ẹni tí ò bá nílé tí ò bá ní lè kájú kú ó sì mọ́ra wọn tẹ́jú ni tí ò bá ti bá wọn débẹ̀ ọlọ́wọ̀n ní tẹ́jú ni ọlọ́wọ̀n ní dúnyà ní rẹ̀ so tí ìyàbá bí mọ̀ pé àmà um, fìtínà yóò tàtàrí kékeré ọ̀ ayé ẹni tí wọ́n lọ dá lọ́nà ní ìṣẹ́ ti pé ọlọ́run ni ò ní kí wọ́n pa sí ìyàwó àtọmọ lọ́rùn so lóòótọ́ in tó fẹ́ ṣe àmójútó rẹ̀ aburú ni tó yẹ pé tàbá sàmójútó rẹ̀ àwọn consequences rẹ̀ ń rí nínú society lónìí náà bá rí ẹ̀tí ìgbúrò nípa consultant ilé ní pé paradox kan ní wọ́n pè sí láti gbogbo ìṣẹ̀rú rẹ̀ consultant for prescribe nǹkan ní ìrí tó yàtọ̀ sí àwọn oògùn tí jẹ́ pé lè máa yán mà wá consultant fún àbí kò lọ school kò níwèé ẹ̀rù irú èèyàn mẹ́rin náà wò pé irú ọ̀pá consequences rẹ̀ ní ẹ̀rọ tẹ́lá dé NYSC orientation camp nígbà míì tẹ́lá rí àwọn tó ń gbéra wọn ní graduate ẹ̀sìn wọn sọ ẹ̀kún ẹlòmí ìfàtíbíìtì wọn kàn kọ̀ọ̀kan ẹlòmí owó ní kọ̀ọ̀kan oríṣiríṣi oríṣiríṣi àwọn ọ̀nà tó jẹ́ pé wọ́n ń gbà tó jẹ́ pé wọ́n gba sàtífíkẹ́tì wọn náà àwọn náà wọ́n ṣe kí ló kọ̀ rẹ̀ ni wọ́n jẹ́ wọ́n dẹ̀ lọ máa ṣiṣẹ́ ní fíìdì tí ni wọ́n jẹ́ bá lóòmà àbí setback setback ni wọ́n jẹ́ bá lóòmà ṣùgbọ́n tí a bá ti mọ̀ pé yóò ṣokùnfà torí pé àwọn olùmọ́ ní iṣẹ́ ẹ̀sìn tí mo bá lọ sí iṣẹ́ ẹ̀sìn tí mo mọ̀ pé iṣẹ́ ẹ̀sìn tí mo fẹ́ ṣe yìí ó ṣe ṣe kára ní ilé látàrí rẹ̀ 90 95% probability ni pé ara lè ṣe kí ni ara lè mi ní wọ́n ní mo ní ẹ̀sà méjì ṣẹ̀rí àgbà fún mi tí ó kí n fi tẹ́ràn alẹ́ nítorí ìnira tí ó ṣẹlẹ̀ sí ni ninety five percent probability. ìyẹn ni pé chances ti kára kí wọ́n mọ̀ fara ni ní ó ṣe kí ni ó kéré gidi gan ṣẹ̀rí àgbà mi láyè pé nítorí probability yẹn tó hàyè kí n dákẹ́ ìfẹ̀lí ìfẹ̀lí ìfẹ̀lí ṣẹ̀rí àti wọ́n gbà mí láyé pé tòun ti ninety five percent probability pé tí mo bá ṣe kọ aburú yẹn wọ́n fara ni mí ṣẹ̀rí àgbà mí láyé pé tí mẹ́rin mi bá gbé kí n ti tún ṣe kí ni kí n proceed ṣùgbọ́n gbogbo àti ẹjẹ́ pé ìnira yẹn ẹjẹ́ kí n gbólẹ̀ lójẹ́ rẹ̀. Àwọn àbáyé, abẹ́lẹ́ ti pọ̀ sí ọ̀dọ́ ìgbà, ó yẹ kí ó lọ́dún kíyàn fún àwọn tí wọn ò wà ìdájò sí admission kíyàn fún aládmission torí pé kí mùsùlùmí lè pọ̀ eré ìgbà tó burú ni tẹ́yìn sí kí ṣe pípọ̀ ní labẹ́ lò bí kò ṣe kódà bó jẹ́ díẹ̀ tó sáǹfààní ó pé wájú pípọ̀ kí òṣèlú kí ò láǹfààní lọ. kí ni mo ń sọ sí ìfẹ́kẹ́ ìgbàlọ́gbìn mi gan. tí aburú yẹn aburú yẹn tí ìyẹn bá fi ìṣẹ̀lẹ̀ àgbà pé tòun ti ninety five percent probability yẹn ìṣẹ̀lẹ̀ àgbà pé tí mẹ́rin ìdí bá gbé kí n sì tó proceed ìgbẹ́dẹ́gbẹ́ the fact that ó possible ká burú ṣẹlẹ̀ sí ni màá sì proceed mo ṣe tẹ́lá ti fara da aburú yẹn ṣùgbọ́n aburú yẹn gbọ́dọ̀ jẹ́ sí pé èmi nìkan ní ètò ìṣẹ̀lẹ̀ èmi ò sábà ṣùgbọ́n tí bá mọ̀ pé tí mo bá proceed aburú yẹn yóò sábà ọmọ mi yóò sábà ìyàwó mi wọ́n yà lágbádá àti lágbádá àti lágbádá àwọn ọ̀rẹ́ rẹ̀ ní wọ́jọ́ mẹ́rin ni àwọn náà rí dábòjú wọn rí nítorí jẹ́mìntì tí ń bá mọ̀ pé aburú yẹn ó sábà àwọn èèyàn yìí ìgbọ́dọ̀ ṣe gíní ìgbọ́dọ̀ lọ fa ìnira ìnira on their behalf ṣeéṣe so gbogbo orú àwọn um, àgbọ́yé yìí ó yẹ ká ní yóò ràn wá lọ́wọ́ láti ma àsìkò tó yẹ ká ṣe gíní àsìkò tó yẹ kí ká ṣe àsìkò tó yẹ ká fà sẹ́yìn nǹkan tá a fẹ́ ṣe yẹn náà ibo láṣe dé bó láṣe ọ̀nà wọn láṣe gbà ṣeéṣe torí àwọn dídá ìfilẹ̀sì ìpàdé ní nípa àwọn ọmọ ìyá tó yẹ wọ́n àwọn sílẹ̀sì dá wọn lọ́nà wọ́n ṣe wọ́n léṣe nítorí ọ̀rọ̀ mathematics èèyàn tí ìyẹn bá wọn pé yóò ṣokùnfà pé kí wọ́n lọ pa àyàn kí wọ́n lọ dá àyàn lọ́nà àbílẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n sì rìlíìvù ara èèyàn látàrí ìtúbálẹ̀ láti ṣe pẹ̀lú Muhammad صلى الله عليه وسلم في رابعة سماريات نوزيات يقول تقول يا قاتل قلنا قلت يا مذكره وهذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك